وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فموضوع خطبتنا اليوم يدور حول أحكام أهل الأعداء في رمضان وهم المفترون الذين أباح لهم الشرع الفطر في نهار رمضان وهم غير ملومين عباد الله اعلموا بأن ديننا دين رحمة ورأفة يمقت الحرج والمشقة ويجلب الرخصة والتيسير قال الله تعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وقوله تعالى ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما عباد الله كما أوجب الله الصوم على عباده المسلمين وكذلك رخص لبعضهم الفطرة لما بهم من الأعذار الشرعية كالمرض والسفر والكبر والحمل والرضاعة قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريض أو على سفر فعدة من أيام أخرى ولقد جاء في الحديث الذي أخرجه الإمام أحمد قال قال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل وضع عن المسافر شطر الصلاة وعن المسافر والحامل والمرضع صوما عباد الله قسم أهل العلم المفترين إلى ثلاثة أقسام وهم قسم يجوز له الفطر والصوم وقسم يجب عليه الفطر وقسم لا يجوز له الفطر فعما من يجوز له الفطر والصوم فهو المريض والمريض عباد الله والمرض يا عباد الله وكل ما خرج به الإنسان عن حد الصحة من علة وقد أجمع العلماء على إباحة الفطر للمريض في الجملة ثم إذا برع قضاه إذا لم يكن المرض مرضا مزمنا لقوله تعالى ومن كان منكم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى عباد الله وللمريض ثلاث حالات أن يكون مرضه يسيرا لا يتأثر بالصوم ولا يكون الفطر أرفق به كالزكام اليسير أو الصداع اليسير أو وجع الضرس ونحوه فهذا لا يجوز له أن يفطر وثانيا يا عباد الله أن يزيد مرضه أو يتأخر برؤه ويشق عليه صوم لكن لا يضره فهذا يستحب له الفطر ويكره له الصوم ثالثا أن يشق عليه صوم ويتسبب في ضرر قد يفضي إلى الهلاك فهذا يحرم عليه الصوم أصلا لقوله تعالى ولا تقتلوا أنفسكم وقوله تعالى في رجل رعاه رسول الله صلى الله عليه وسلم في زحام قد ظلل عليه قال رسول الله ما هذا قالوا صائم فقال ليس من البر الصوم في السفر عباد الله إنه ممن يباح له الفطر المسافر إذا كان سفرا يقصر فيه بل يجب لا سيما إذا كان الصوم يشق عليه ويعوقه عن فعل الخير بسبب السفر أو يفضيه إلى الهلاك وذلك لقوله تعالى ومن كان مريض أو على سفر فعدة من أيام أخر وقوله صلى الله عليه وسلم ليس من البر الصوم في السفر وعن جابر أن رسول الله صلى الله عليه وسلم خرج عام الفتح إلى مكة فسار حتى بلغ قراع قراع الجميم وصام الناس ثم دعا بقدح من ماء فرفعه حتى نظر الناس إليه ثم شرب قيل له بعد ذلك إن بعض الناس قد صام فقال أولئك العصاة أولئك العصاة عباد الله وأما إذا لم يتضرر الصائم بسفر فلا جناح عليه إن صام وهو مسافر وذلك لقوله تعالى وأن تصوموا خير لكم عباد الله إنما يباع الفطر للشيخ والعجوز وكذلك الحامل والمرضع إذا خافتا على نفسهما أو على الجنين أو الطفل وذلك لقوله صلى الله عليه وسلم إن الله عز وجل وضع عن المسافر شطر الصلاة وعن المسافر والحامل والمرضي الصوم والعلماء في أحكامهما أقوال والأصح والله أعلم يا عباد الله أنهما يطعمان فقط دون القضاء وهذا اختيار شيخنا الألباني رحمه الله عن ابن عباس قال رخص للشيخ الكبير والعجوز الكبيرة في ذلك وهما يطيقان الصوم يفطران إن شاء ويطعمان كل يوم مسكينا ولا قضى عليهما ثم نسخ ذلك في هذه الآية بهذه الآية فمن شهد منكم الشهر فليصم وثبت للشيخ الكبير والعجوز الكبيرة إذا كان لا يطيقان الصوم والحبلى والمرضع إذا خافتا وأطعمتا كل يوم مسكينا أدوك فون àti dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí àyìn ọlọ́run ọba náà àwa ní olùrànlọ́wọ́ a sì wá ìtọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wa lọ sí ọ̀dọ̀ ọlọ́run torí pé ẹnikẹ́ni <clears throat> tí ọlọ́run ọba bá foríjì òun náà lẹni tí ó jẹ́ ẹni tí a ó tẹ̀wọ́ gba ìwà foríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ àwa ọlọ́run ọba ní oníṣọ́ kó sọ wa kúrò níbi aburú ẹ̀mí wa àti àìdá iṣẹ́ ọwọ́ wa gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá ti mọ̀nà ọlọ́run kò sí ẹ̀dá kan tó lè ẹni bẹ́ẹ̀ mọ̀nà bẹ́ẹ̀ sì ni gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba fi mọ̀nà kò sí ẹ̀dá kankan tí ó lè onítọ̀hún lọ́nà ajẹ́rìí ní ti ìjẹ́rìí òdodo kò kankan tí ìjọsìn ní orí ilẹ̀ ni àyàfi ọlọ́run ọba allah bákan náà a sì jẹ́rìí wípé dájúdájú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn ọlọ́run ọba ni pẹ̀lú ẹ̀yin ẹrúsìn ọlọ́run èyí tó lóore jùlọ nínú gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ti ọlọ́run èyí tó dáa jùlọ nínú gbogbo ìtọ́sọ́nà òun náà ni ìtọ́sọ́nà ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam èyí tó wá burú jù nínú gbogbo àlámàrí òun náà ni àdádálẹ̀ torí pé gbogbo àdádálẹ̀ pátápátá anù ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run lónìí pẹ̀lú ògùn ọlọ́run ní tí ó mọ jẹ́ àkórí kútúbà wa lénìí òun náà ni àwọn ìdájọ́ tó ń bẹ fún àwọn tí ọlọ́run yọ̀ǹda àìní gbààwẹ̀ fún nínú oṣù Ramadan àwọn kan ń bẹ tọ́lọ́run bá yọ̀ǹda fún wọn pé kí wọ́n má gbààwẹ̀ kí ni àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ àwọn wọ̀nyí eléyìí náà nìkan tí a fẹ́ gbé yẹ̀wò nínú kútùbà wa lénìí pẹ̀lú ògo ọlọ́run àwọn tí a ní kí wọ́n má gbààwẹ̀ yìí àwọn làwọn tó ṣe wípé ọlọ́run ọba yọ̀ǹda fún wọn pé kí wọ́n jẹun lọ́sàn-án Ramadan ọlọ́run ò sì ní fi bí wọ́n lérí wípé wọn ò gbààwẹ̀ ní ọ̀sán Ramadan akáláṣe tí Ramadan bá lọ tán àwọn ìdájọ́ èyí tí islam gbé kalẹ̀ fún wọn a máa ṣàlàyé ẹ̀ ẹ̀yin ẹrú ọlọ́run ẹ ká lọ mọ̀ pé ẹ̀sìn islam ẹ̀sìn ìdẹ̀kùn ni ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó kórìíra wàhálà àti ìdààmú fún àwa mùsùlùmí ni bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn kan ni èyí tó pèpè lọ síbi ìdẹ̀kùn àti ìfàyàbalẹ̀ gbogbo òfin tọ́lọ́wọ́n bọ́ ọba adẹ́dàgbé kalẹ̀ kò sí kankan tó mú ìnira lọ́wọ́ o ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ìgbà tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa gbígbà àwẹ̀ nínú alukur'an àyà tí ọlọ́run ọba fi parí ọ̀rọ̀ náà ni wípé yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra pé dájúdájú ntí ọlọ́run ọba ń fẹ́ fún yín ẹ̀yin ẹ̀dá rẹ̀ òun náà ni ìdẹ̀kùn àti ìfọkànbalẹ̀ ọlọ́run ọba kò gbèrò ìnira fún ẹ̀dá kankan bó ti wulẹ̀ kó máa wò ẹ̀yẹrúsìn ọlọ́run tí a bá wo àyà kùránì yìí yóò jẹ́ kó di mímọ̀ fún wa wípé ọlọ́run ọba ń fẹ́ ìdẹ̀kùn fún àwa ẹrú rẹ̀ kò fi ìnira kankan sínú ẹ̀sìn Islam kí ẹnikẹ́ni kí a má wo gbígbààwẹ̀ gẹ́gẹ́ bí ìnira torí pé ọlọ́run ọba tó dá wa olóhùn òfara ni wa o bákan náà láàyè nínú alukur'an ọlọ́run ọba ní wàlá taqtulu anfusakum ọlọ́wọ́n bá ní ẹ má para yín ẹ má sì ṣokùnfà tó lè mú ẹ̀mí jáde kúrò lára yín o nítorí pọ́lọ́wọ́n ọba tí ó dá yín ọba tó láàánú yín lójú ni ẹ̀yẹ rúsìn ọlọ́run ìdí ni tó fi jẹ́ pé nínú Ramadan ọlọ́run ọba tó dá wa ó ti mọ̀ páwọn ènìyàn kan wọ́n máa bẹ nínú ẹ̀dá rẹ̀ lọ́nà kan àbọ́nà míì tí wọn ò ní lè lágbára tí wọn ò ní lè lókun láti gbà àwẹ̀ ọlọ́run ọba ọ̀sọ́ pé dandan wo kókó wó gbà wẹ́ torí pé ọlọ́run ọba tó dá wa ó mọ̀ wá ó mọ ẹni tó lágbára nínú wa ó sì mọ ẹni tí ò lágbára eléyìí ló fà á tó fi pé ààwẹ̀ Ramadan bí ọlọ́run ọba ṣe ṣe ní ọ̀ràn yẹn lórí gbogbo àwa mùsùlùmí tó bẹ́ẹ̀ náà ó padà tún ṣe ìgbàláàyè àti ìdẹ̀kùn láti fi àwẹ̀ sílẹ̀ fún àwọn tí wọ́n bá ní àwọn àwíjàre kan èyí tó bófin ọlọ́run ọba mu gẹ́gẹ́ bí àárẹ̀ ẹni tí àárẹ̀ bá ń ṣe ọlọ́wọ́n bá fún nígbà láàyè kó fi àwẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń bẹ lórí ìrìn àjò bẹ́ẹ̀ náà ni ẹni tó ti dogbó tí ọjọ́ orí ti gunra wọn tí kò wá ní agbára tí ò lókun láti lè gbàwẹ̀ bákan náà olóyún àti ẹni tó ń tọ́mọ lọ́wọ́ gbogbo àwọn wọ̀nyí ẹ̀yin sin ọlọ́run ọlọ́run bá ṣe àdáyẹrí wọn ó sì fi ààyè àyàfi sílẹ̀ tí wọn ò bá ní agbára tí wọn ò bá lókun láti lè gba àwẹ̀ ọlọ́wọ́n bá yọ̀ǹda fún wọn pé kí wọ́n fi àwẹ̀ sílẹ̀ eléyìí yóò lọ máa júwe wípé ẹ̀sìn Islam ẹ̀sìn dẹ̀kùn ni ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò fara níwá ni ọlọ́wọ́n bá tí ó ga ń sọ ní alukur'an ọlọ́wọ́n bá ní oṣù Ramadan náà ni oṣù tí a sọ alukur'an kẹrim kalẹ̀ alukur'an ti ń jẹ́ ìmọ̀nà fún gbogbo ayé ó sì ń jẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ láti lè júwe ọ̀nà mọ̀ fún wa ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí oṣù àwẹ̀ babaláyé ọ̀ràn yẹn ni kó gbààwẹ̀ o àmọ́ ẹni tí kò bá lálàáfíà abẹ́ni tó bá ń bẹ lórí ìrìn àjò ọlọ́run ní kí wọ́n dá ààwẹ̀ tí wọ́n gbà ó ń bẹnu hadith èyí tí imam ahmed gbà wá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ń dájúdájú ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó ti gbé kúrò fún ẹni tó ń gbààwẹ̀ abala kan nínú ẹ rí wípé almusafir ó ti gbé kúrò fún ẹni tó jẹ́ onírìn àjò ọlọ́run gbé abala kan kúrò níbi fún onírìn àjò ẹ rí pé ẹni tó bá wà lórí ìrìn àjò òpó méjì ní òkè eléyìí jẹ́ ọ̀kan nínú ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá ṣe fún ni nígbà tá a bá ń bẹ lórí ìrìn àjò bákan náà ọlọ́wọ́n bá tún gbé kúrò fún onírìn àjò àti aláboyún àti ẹni tó ń fún ọmọ lọ́mú ọlọ́wọ́n bá gbé kúrò fún wọn gbígbààwẹ̀ eléyìí inú àdìsí tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa yìí ó jẹ́ kó yẹ wá wípé ìdẹ̀kùn ọlọ́wọ́n bá ó ń bẹ fún ẹni tí ò bá ní kápá láti lè gba àwẹ̀ nínú oṣù rọmọbọ́ọ̀nù yálà ó jẹ́ onírìn àjò ni àbí ó jẹ́ olóyún àbójẹ́ni tó ń fọmọ lọ́mú ẹ̀yin ẹrúsìn ọlọ́run àwọn onímímẹ́sìn wọ́n pín àwọn ènìyàn tí Islam tó fún nígbà láàyè pé kó túnú kó má gbààwẹ̀ àwọn onímọ̀ kó wọn sí ọ̀nà mẹ́ta àwọn tí àwíjàre ń bẹ fún tí wọn ò lè gbààwẹ̀ Islam kó wọn sí ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ àwọn ni àwọn tó ṣe wípé islam fẹ́ kí wọ́n ó máa gbààwẹ̀ bó bá sì wù wọ́n tí wọ́n bá fẹ́ gbààwẹ̀ wọn ò lẹ́sẹ̀ ìdí nìyí tẹ́ fìrẹ́ lónìí ó wà nípò àwọn tí islam ní kó máa gbààwẹ̀ àmọ́ tó bá gbààwẹ̀ kò lẹ́sẹ̀ lápòjúwe obìnrin mi ń bẹ ó lóyún ó sì lè gbààwẹ̀ ààwẹ̀ tó sì gbà yìí kò kó nira bá irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ a ò ní sọ pé lẹ́sẹ̀ a ó sì fi dá a lójú pé àwọn rẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá kángun sí ọ̀kan nínú àwọn èèyàn tí Islam fún nígbà láàyè láti fi àwẹ̀ sílẹ̀ àmọ́ agbára ń bẹ fún okun ń bẹ fún láti lè gba àwẹ̀ yìí àwọn àfáà ní àwọn yìí ni ìpín alákọ̀ọ́kọ́ nínú àwọn èèyàn tó ṣe wípé bí wọ́n bá gba àwẹ̀ kò sí láìsí mbẹ bí wọn ò bá sì lágbára àti lè gba àwẹ̀ wọn ò lẹ́ṣẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn ẹrúsìn ọlọ́run òun làwọn tó ṣe wípé ọ̀ràn yẹn dẹ́dẹ́ gbọ̀n òun ni kí àwọn ọmọ gbà àwẹ̀ o nítorí pé àwọn wọ̀nyí nínú àwọn ènìyàn òun làwọn tó ṣe wípé ìnira tó lágbára ń bẹ pẹ̀lú wọn tó ṣe pé tí wọ́n bá ní àwọn ó gba àwẹ̀ àwẹ̀ yìí yóò kó ìpalára àbí ìnira tó pọ̀ yóò kó bá wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìpín ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn tó ṣe wípé ó lẹ́tọ̀ọ́ fún wọn kí wọ́n ó gba àwẹ̀ ṣùgbọ́n kí wọ́n ó túnu òun ló dáa jùlọ gbogbo àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run àwọn onímọ̀ wa ṣàlàyé fún wa pé alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹni tí Islam tó fún nígbà láàyè kó fi gbígbà àwẹ̀ sílẹ̀ òun náà ni aláàárẹ̀ ẹni tí àárẹ̀ ń ṣe kí ni nǹkan tí a ń pè ní àárẹ̀ ẹ̀yẹ rúṣin wo ló lè ṣe ni téèyàn ó fi fi àwẹ̀ sílẹ̀ nínú oṣù Ramadan àwọn wọn lòun náà ni àárẹ̀ èyí ni táwọn èèyàn ó fi mọ̀ pé àárẹ̀ ń ṣe lágbájá eléyìí àárẹ̀ èyí ni táwa fi àwẹ̀ lẹ̀ tí a ò sì ní lẹ́sẹ̀ o nítorí wípé àwọn onímọ̀ panupọ̀ lẹ́rí wípé gbàláàyè ń bẹ fún gbogbo ẹni tí àárẹ̀ bá ń ṣe láti lè fi àwẹ̀ sílẹ̀ nítorí pé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ já ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ aláàárẹ̀ àbí ń bẹ lórí ìrìn àjò ọlọ́run ní kó fi àwẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tí rọmọdánù bá lọ tán àwẹ̀ tí ó gbà yìí kó dá padà ẹ̀yin arúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé àárẹ̀ tí Islam tó ń sọ yìí a lè pín sọ́nà mẹ́ta àárẹ̀ mi ń bẹ èyí tó ṣe pé àárẹ̀ tó fúyẹ́ ni èyí tó ṣe pé tá a bá gbààwẹ̀ kò kó ìpalára kankan bá wa bó ti wulẹ̀ kó ma gẹ́gẹ́ bí ẹni tí kàtà ń ṣe lápèjúwe àbí ẹni tí ẹ̀fọ́rí díẹ̀ tó ń yọ lẹ́nu tó wá lóun ó lò jáwẹ̀ ọ̀hún irúfẹ́ ẹni báyìí èyí tó dáa jù fún ni kó má jáwẹ̀ torí pé n ti ń ṣe yẹn nínú ṣẹ̀ríà islam islam kò kà yẹn fún ààrẹ nǹkan tó kàn ń ṣe ni báyọ̀ orí díẹ̀ orí kan kàrà ń fọyàn àbí kàtà ń ṣe ni àbí ọwọ́ ń dún yàn àbí èèyàn fẹsẹ̀ pa ọwọ́ á ní aláàárẹ̀ lòun òun ò lọ jáwẹ̀ eléyìí kọ́ là ń sọ ẹ̀yẹ rúṣin ọlọ́run ìpín kejì nínú àárẹ̀ òun náà lẹ́nu tó ṣe wípé àárẹ̀ ti ń ṣe é kì í ṣe pé àárẹ̀ tó lágbára náà ni àmọ́ tó bá ní kóun ó gbá àwẹ̀ àárẹ̀ tó ń ṣeun yóò wà padà lágbára sí i irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ló dáa kó má gbá àwẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àárẹ̀ tí ń ṣe kì í ṣe àárẹ̀ tó lágbára pọ̀ àárẹ̀ tó lè pé tó bá fẹ́ gbá àwẹ̀ ó lè gbá àwẹ̀ ni àmọ́ gbígbà àwẹ̀ rẹ̀ ó lè ṣokùnfà kí àárẹ̀ yìí ó lágbára sí i àwọn àǹfààní ẹni tó bá bọ́ síbi ìpele yìí kó fi àwẹ̀ sílẹ̀ oda dáa púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹ́nu tó ṣe wípé tó bá ní kóun ó gbáwẹ̀ àwẹ̀ yìí lè kó ìparun bá kódà ó lè ṣokùnfà kẹ́mi rẹ̀ ó bọ́ látara arúfẹ́ àárẹ̀ tó ń ṣe irú ẹni báyìí ọ̀nà yẹn ni kó fi àwẹ̀ sílẹ̀ ó gbúdọ̀ gba rárá bó ti wulẹ̀ kó máa o torí tí ọlá rẹ̀ ga ó tí àárẹ̀ tó ń ṣe tó jẹ́ àárẹ̀ tó lágbára tó bá ń gbàwẹ̀ onítọ̀hún ẹlẹ́ṣẹ̀ ni nínú àánú ọlọ́wọ́n ọba lérí wa ẹni tí àárẹ̀ ń ṣe tí àárẹ̀ dágúnlẹ̀ tí ò lè dìde tí àárẹ̀ náà mú mọ́lẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò gbúdọ̀ gbàwẹ̀ o ọlọ́wọ́n ọba fún nígbà láàyè kó fi àwẹ̀ sílẹ̀ nítorí pé ọlọ́wọ́n ní wala taqtulu anfusakum ọlọ́wọ́n ọba ní ẹ má para yín o inna Allaha kana bikum rahima torí pé dáadáa ju ọlọ́run ọba tó dá yín ọba tó láàánú yín lójú ni kó mọ́ àdíjọ́ pé dàlkìámà kó mọ́ àsọ fọlọ́run pé ọlọ́run ìwọ náà ló ní ká gbà wẹ̀ àwẹ̀ tí mo gbà òun ló ṣokùnfà ikú mi ọlọ́run ọba ní ẹ má ṣe bẹ́ẹ̀ àwẹ̀ tá a bá ń gbà tá a wá rí i pé àárẹ̀ tí ń ṣe wá yóò kó ìnira tó pọ̀ bá wa láti lè gba àwẹ̀ ọlọ́run fún wa nígbà láàyè pé kí a fi àwẹ̀ náà sílẹ̀ bákan náà àrí ìtọ́ka fún eléyìí lójú ayé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan ànábì ń bẹ lórí ìrìn àjò ànábì wa rí àwọn ènìyàn kan tí wọ́n pọ̀ ẹnìkan wá ń bẹ láàrin wọn àwọn èèyàn wá ṣẹ́gìbò wọ́n ń fatẹ́gùn sẹ́ni yẹn ó wá ń mí hẹlẹhẹlẹ wa béèrè pé ta wọ́n ní ló kó nira bẹ́ẹ̀ anabi wa ni laysa min albir as-sawmu fi safar anabi ni ẹ sọ fún kò sí nínú sẹ́ẹ̀rẹ́ kéèyàn wá ní dandan lá nígbà tó ń bá ń bẹ lórí ìrìn àjò tí ìnira ń bẹ fóun òun ó sàgbàwẹ̀ ni anabi ni kò sí nínú sẹ́ẹ̀rẹ́ o ẹ sọ fún kó lọ jẹun nítorí pé níta nìyẹn ṣe ó kàn fẹ́ máa sọ́ra rẹ̀ lẹ́nu ni àwọn èèyàn máa rò pé àbí ìnira lẹ̀sìn Islam dúró lé lórí anabi ni ẹ sọ fún kó lọ jáwẹ̀ òun torí pé ìnira ti bá a ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀sìn islam ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn tí ó fa àyè gbá ká fara nira wa gbèlèǹtà sí pé àfara ni ọmọlàkejì eléyìí ló fà tó fi jẹ́ pé min alil adar nínú àwọn tí ṣẹ̀ríà islam tó fún nígbà láàyè láti lè fi àwẹ̀ sílẹ̀ nínú oṣù ramadan òun náà ni aláàárẹ̀ tó sì jẹ́ àárẹ̀ èyí tó wó ni mọ́lẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run àwọn àfáà wọ́n pín àwọn aláàárẹ̀ wọ́n pín wọn sí ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni ẹni tí àárẹ̀ ń ṣe èyí tó ṣe pé àárẹ̀ rẹ̀ àárẹ̀ tó ṣe pé àárẹ̀ tó kàn wá ni kí afọkànbalẹ̀ wípé àárẹ̀ ń wò tún lọ lákòjúwe ẹni tó ṣe pé nínú Ramadan àárẹ̀ typhoid ọba kọlù ibà lọ́kọ́kọ́ pé tó bá ti lo oògùn ní sáàrì yóò tún lo oògùn ní sínú nígbà tó yá ó rí i pé ibà yóò lọ ó wá lọ sílé ìwòsàn wọ́n wá sọ fún wípé kó ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọ́n wá rí pé typhoid ni wọ́n wá ní tó wà ń bẹ̀ ni wípé kó fi àwẹ̀ sílẹ̀ kí wọ́n bá lè máa fún ní treatment èyí tó tọ́ ìdámọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò fi àwẹ̀ sílẹ̀ iye àwẹ̀ tí ò bá gbà yóò mọ iye òǹkà rẹ̀ bó bá jẹ́ àwẹ̀ méjì ni bó jẹ́ mẹ́ta ni bó jẹ́ mẹ́wàá ni kódà bó jogún yóò mọ iye rẹ̀ tí rọmọdánù bá lọ tẹ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run onítọ̀hún yóò da ogún padà ní ìgbà kí ìgbà tó bá wù ú ní ọjọ́ kọjọ́ tó bá wù ú nílànà tó bá fi wù ú òun yóò fi dá padà kí rọmọdánù ọdún mi ò tó dé bó wù ó lè gbà tẹ̀léra wọn bó wù ó lè gbà kan lọ́sẹ̀ yìí kó tó dọ̀sẹ̀ tí ń bọ̀ kó tó gbà míì ọlọ́run ọba ṣèlẹ̀kùn fún wa bẹ́ẹ̀ irúfẹ́ ẹni yìí àìsàn tó ń ṣe typhoid tí wọ́n bá tírìtì ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run àìsàn tí máa lọ ni ṣùgbọ́n àwọn èèyàn míì ń bẹ pé ipá àìsàn tó ń ṣe kì í ṣe àìsàn tí máa lọ lákòjúwe ẹni tí àìsàn ọgbẹ́ ẹnu tó ń dà láàmú tí a mọ̀ sí ọ́sà ẹ̀ rí pẹ̀lú ẹni yìí kò sígbà tí ò gbúdọ̀ má jẹun tí rọmọdánù bá lọ tán náà kò tún ní ní agbára kò ní okun láti gbà àwẹ̀ irúfẹ́ ẹni báyìí ẹ̀yìn ẹrú sìn ọlọ́run a ní sọ pé kó dá àwẹ̀ kankan padà o ní tí yóò máa ṣe ni wípé yóò máa bọ́ aláìní nítorí pé tí àwẹ̀ bá kúkú lọ tán náà kò lè ní okun kò sí agbára fún láti gbàwẹ̀ eléyìí ni ìpín méjì tí àwọn aláàárẹ̀ pín sí èyí tó bá wá kángun sí àbí tẹ́ni tó ń bẹ nígbà ní rẹ bá kángun sí la sọ ìdájọ́ rẹ̀ fún tó bá pé àìsàn ti ń lọ ni tí àìsàn yẹn bá tó lọ kó san àwẹ̀ tó bá jẹ padà ṣùgbọ́n tó bá yẹ pé àìsàn ti ń ṣe kì í ṣe àìsàn tó fìgbà kan fi sílẹ̀ onítọ̀wọ́ ní dá àwẹ̀ padà o nínú rọmọdọ́ọ̀nù yìí náà ni ó ti ṣe kíni o yóò máa bọ́ àwọn èèyàn ẹ̀yin arúsìn ọlọ́run báwo ni a ṣe bọ́ ọ̀yàn nínú rọmọdọ́ọ̀nù òun náà ni wípé ní sùsọ́ múdù mẹ́rin òun ló ń jẹ́ sọ́ọ̀rù kan ìlàjì sọ́ọ̀rù ó ń jẹ́ múdù méjì oúnjẹ tó ṣe déédéé múdù méjì á gbé fún aláìní kọ̀ọ̀kan títí tí ramadan ó fi parí ọ̀nà wo láti ṣe bọ́ báyìí pé ìrẹsì ni àwọn múdù tá a fi máa ń yọjá káwọn àwọn méjì á dì sínú ọ̀rá a lè gbé fún aláìní kan pé kó dáná kó sè é kó fi sínú àti bọ́ ẹnìkan nìyẹn tó bá tún dọ̀la àtúnlẹ̀ ṣe bẹ́ẹ̀ ká tún gbé fún ẹlòmíì náà ó lè jẹ́ ní àkọ́kọ́ ó sì tún lè jẹ́ lómìn náà a wàá ṣe bẹ́ẹ̀ títí tí Ramadan ó fi ṣe kíni o tí Ramadan ó fi parí ìyẹn fún ẹni tó wáyé pé àìsàn ọgbẹ́ ẹnu ń dà láàmú kò lágbára láti lè gba àwẹ̀ ọ̀nà tó ń gbà máa yanjú àwẹ̀ rẹ̀ nìyẹn nítorí pé tí Ramadan bá kulẹ̀ lọ́tán náà onítọ̀hún ò ní kápá láti lè gba àwẹ̀ àmọ́ ẹni tó bá pé àárẹ̀ tó ń ṣe ẹ̀yìn ẹrúsìn ọlọ́run àárẹ̀ tó lè lọ ni kò ní ìdí kó bọ́yàn tí Ramadan bá lọ tán iye àwẹ̀ tó bá jẹ onítọ̀hún yóò dá padà ẹ̀yin ẹrúsìn ọlọ́run oúnjẹ tá a ní ká fi bọ́ ẹ̀yàn yìí o lè ṣe é kó o gbé fún bọ́ bá sì wọ̀ ọ́ o lè gbé fún ní tútù ṣùgbọ́n tó o bá fẹ́ ṣe é o gbúdọ̀ máa mọ̀ dájú wípé ó ṣe déédéé múdù méjì kì í ṣe pé ká ṣe ráìsì agolo kan ká wá lọ gbé fún yàn eléyìí kọ́ o tó bá mọ̀ pé ó ṣe ó gbúdọ̀ jẹ́ déédéé múdù méjì òun ló ṣe kó o tó lọ gbé fún aláìní náà ẹ̀yẹ rúfin ọlọ́run nínú àwọn tí Islam tó fún nígbà láàyè láti fi ààwẹ̀ sílẹ̀ òun náà ni almusafir ẹni tó bá ń bẹ lórí ìrìn àjò ẹni tó bá ń bẹ lórí ìrìn àjò pàápàá jùlọ ìrìn àjò èyí tó ṣe pé tá a bá rìn alẹ́ tọ̀ sí kábírùn kù ìrìn àjò èyí tó ṣe pé tá a bá rìn alẹ́ tọ̀ sí kábírùn kù ẹ̀yẹ rúfin ọlọ́run ẹni tó bá rí irú àjò bẹ́ẹ̀ ìgbàláyè ń bẹ fún un kó fi àwẹ̀ sílẹ̀ o pàápàá jùlọ tó bá yẹ pé ìrìn àjò tí èèyàn rìn yìí èèyàn ń rí ìnira ìdààmú báyàn lórí ìrìn àjò náà ẹ rí wípé àwọn ìrìn àjò míì ń bẹ téèyàn bá rìn gbogbo ara ní òwò yàn ìnira ó kẹyàn lórí ìrìn àjò náà ẹ̀yẹn rúṣin ọlọ́run tí ìrìn àjò yìí tó bá kó ìnira bá wa ọ̀ràn yẹn ni pàápàá jùlọ ìnira tó ṣe wípé yóò ní wá lára ààwẹ̀ yóò ní wá lára láti gbà kódà yóò tún ní wá lára láti lè ṣe àwọn iṣẹ́ olóore ẹlòmíì ń bẹ lórí ìrìn àjò ìrìn àjò gan fúnra rẹ̀ lọ́tọ̀ wàhálà ni kátó tó wá sọ pé èèyàn tó wá gbààwẹ̀ débi pẹ́ lómi ń bẹ àti lè kírun gan yóò ṣòro fún un má dara rẹ láàmú tó bá bára rẹ lórí irúfẹ́ ìrìn àjò bẹ́ẹ̀ tó sì wà nínú oṣù Ramadan àwọn afáà nígbà láàyè ń bẹ fún ọ o lè fi àwẹ̀ sílẹ̀ nítorí pé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga oníwàmọ̀nkánà maridon aw ala safarin fa iddatun min ayyamin ukhra ọlọ́wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ aláàárẹ̀ àbẹ́ni tó bá ń bẹ lórí ìrìn àjò ọlọ́run ní tó sì jẹ́ ẹni tó gbààwẹ̀ ó lè já àwẹ̀ rẹ̀ tí rọmọdánù bá lọ tán iye ọjọ́ tó já lórí ìrìn àjò yóò padà dá padà eléyìí ó jẹ́ ọ̀kan nínú ìdẹ̀kùn tí ọlọ́run bá ṣe fún àwa mùsùlùmí nítorí pé asáfàrò kíta àtún mìíràn àdá ìrìn àjò tẹ́ ẹ rí yẹn ìpín kan ló jẹ́ nínú ìnira kódà kéèyàn wọ ọkọ̀ òfurufú ẹ̀yàn rúṣin ọlọ́run tó bá mú yẹn jókòó odidi wákàtí méjì téèyàn ò nígbà ọba sọkalẹ àrò wọ̀ látara àdí eléyìí ọlọ́run ọba fún wa nígbà láàyè wípé ẹni tó bá jẹ́ onírìn àjò ìgbà láàyè ń bẹ fún ọ o lè fi àwẹ̀ sílẹ̀ kó má gba àwẹ̀ pàápàá jùlọ ó lè di ọ̀ranyàn lé ọ lérí kó o já àwẹ̀ nígbà tá a bá rí wípé àwẹ̀ tó gbà yẹn ó kò nira bọ́ ọ lórí ìrìn àjò a gbúdọ̀ tú láṣẹ pé lọ jà nítorí pé ọlọ́run ọba ò ká kò nira bára wa ẹ̀yin arúsìn ọlọ́run àwọn àfáà wọn lẹ́nu tó fẹ́ rìnrìn àjò àbẹ́ni tó wà lórí ìrìn àjò ìgbà wo ni yóò já àwẹ̀ rẹ̀ wọ́n ní sẹ́gbà tó ti àwẹ̀ tá a gbà láti inú lẹ́sìn èèyàn lòun fẹ́ lọ sí ìbàdàn lákòjúwe ó wá jí bó ṣe jẹ sàárì tán nídàájí òun ló jí tó wọkọ̀ ṣé ó dìgbà tó bá dé orí ìrìn àjò kó tó já àwẹ̀ yẹn ni àbí kó tó kúrò ńlé gan òun ni kó ti já ẹ̀yin ẹrú sí ọlọ́run kò sí láì fi ń bẹ̀ ẹni tó ti dà níyàn pé òun fẹ́ rìnrìn àjò kò ní ìdí pé kọ́sẹ̀ jẹ sàárì kankan lákòjúwe oníláníyàn pé òun fẹ́ jí lọ Kàdúná láàárọ̀ yìí kò ní ìdíkọ́ jẹ sàárì tó o bá jẹ sàárì ọkàn jẹun àárọ̀ ni torí pé rìn àjò tó fẹ́ rìn ń bó ṣe dàníyàn rìn àjò yẹn o ti fi àwẹ̀ sílẹ̀ eléyìí oní táwọn àfáà sọ fún wa àbí téèyàn ń bẹ lórí ìrìn àjò téèyàn lérò pé èèyàn fẹ́ gbà àwẹ̀ èèyàn lérò pé bóyá gbára èèyàn ó gbé kéèyàn ó gbà á ṣùgbọ́n gbà téèyàn dórí ìrìn àjò èèyàn rí pé ó ní èèyàn lára ṣẹ̀rẹ́ Islam fún yẹn nígbà láàyè kéèyàn ó já àwẹ̀ ọ̀hún torí pé bá tó dá wa ọba tí ò fẹ́nira fún wa bó ti wulẹ̀ kó ma ni tí rọmọdán bá wa parí èyí ó da àwẹ̀ náà padà ẹ̀yin ẹrú ọlọ́run a rí ìtọ́ka fún eléyìí láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí ànábì rí arákùnrin kan èyí táwọn èèyàn tí wọ́n ṣì gìbò lórí tí wọ́n wá ń bi léèrè wípé kí ló ṣe tó ní ààwẹ̀ tó gbà òun ló kó nira bá tó bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní laisa minal bir as-sawmu fi safar ànábìíní kò sí inú iṣẹ́ rẹ̀ kéèyàn ní dandan láwọn ó máa gbààwẹ̀ lórí ìrìn àjò tó bá ti lè kó nira bá ọ fi àwẹ̀ sílẹ̀ tí rọmọdánù bá lọ tán ó gba àwẹ̀ náà padà ẹ̀yin arúsìn ọlọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi ni kéèyàn wà lórí ìrìn àjò káàwẹ̀ yẹn ó níyàn lára kéèyàn wá ní dandan lá nínú ọ̀rọ̀ anẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam èyí tí a fọ àwa jábìr èyí tó gbà wá ó ní anẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam lọ́dún tí ọlọ́run ọba kó sísí mẹ́kà lé ànábì lọ́wọ́ sallallahu alayhi wa alihi wa sallam ànábì wa ń bọ̀ láti madina ó kù díẹ̀ kánábì ó ìlú mẹ́kà ó sì jẹ́ inú ramadan ànábì gbààwẹ̀ àwọn sàbẹ̀ náà gbààwẹ̀ ànábì wa ní kí wọ́n mú kọ́ọ̀pù kan bu omi sí fànàbì ànábì wa na kọ́ọ̀pù sókè wa mú omi lójú gbogbo èèyàn wọ́n sì ń bẹ lórí ìrìn àjò ó sì jẹ́ ní Ramadan ṣe yẹn ànábì fẹ́ kí gbogbo àwọn sàábí ó òun pé òun já òun nítorí pé orí ìrìn àjò ni wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ àwọn nígbà tí gbogbo àwọn náà já wọn ṣùgbọ́n àwọn wọn ò já àwẹ̀ àwọn ń fìlì wípé kò arò ní àwọn àwọn lè gbà á àwọn kan wá lọ sọ fún anabi sallallahu alayhi wa sallam pẹ́ẹ́dẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó máa ń bẹ nínú wa àwọn kan tí wọn ò já àwẹ̀ wọn anabi ni wùlá ikal usọ́t wùlá ikal usọ́t anabi ni àwọn yẹn ni olùyapàṣẹ àwọn yẹn ni olùyapàṣẹ àwọn tí wọ́n kọ̀ tí wọn ò já àwẹ̀ wọn o àwọn olùyapàṣẹ ìbí wọ́n rẹ̀ mi anabi tí mo já ẹ̀ sílé mẹ́sìndínlẹ́ anabi lọ sallallahu alayhi wa sallam àwọn àfa onímọ̀ ẹ̀sìn wọ́n ní sètùmọ̀ rẹ̀ ní wípé ẹni tó bá ń rìnrìn àjò tó wá rí pàgbára òun gbé láti gbà àwẹ̀ tó wá gbà àwẹ̀ tí ò sì já ṣéyẹ ń túmọ̀ sí pé ẹlẹ́ṣẹ̀ ni onítọ̀hún pẹ̀lú ọ̀rọ̀ tánàbí sọ yìí àwọn àfáàní rárá kì í ṣètùmọ̀ ẹnìyẹn wọ́n níbi tánàbí fi sọ̀rọ̀ yẹn sáwọn ẹni yẹn ànábì ní pé ìrìn àjò táwọn rìn yẹn kò sẹ́dá ọlọ́run kan tí ó sọ pé ìnira ò kan òun torí tí wọ́n wá rò pé ò ní já so ní mọ́nì jàǹdàbí lọ ni wọ́n ní ìdíyẹn tánàbí sọ pé olùyapa ni wọ́n kì í ṣe pé torí pé wọn ò já ṣùgbọ́n nítorí pàǹdàbí pàṣẹ yẹn tí wọn ò sì já tánàbí fi gbè wọ́n bẹ́ẹ̀ ìdí yìí táwọn afáà fi sọ wípé ẹni tó bá rí wípé òun wà lórí ìrìn àjò tóun bá gbààwẹ̀ kò kónira bọ́ òun kò sí láì fi bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́ṣẹ̀ àwọ̀ rẹ̀ sì lálàáfíà nítorí pé Ọlọ́hun bá ní wa an tasumu khairun lakum kẹ́ gbààwẹ̀ nínú oṣù yìí olólùrẹ́jù ṣùgbọ́n wọ́n tó wá rí wípé ààwẹ̀ tó gbà ó wà lórí ìrìn àjò àwọn èèyàn wá ń sàwọn pé ah, ẹ̀pẹ̀lẹ́sà o ẹ̀pẹ̀lẹ́sà tí kò sí ààwẹ̀ náà ni ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o ilẹ̀ fẹ́ sún náà ẹ̀pẹ̀lẹ́ a ah, mọ̀ dára ẹ̀ la o fẹ́ fo títì o ò lè dá fo títì má wọ́n ẹ̀sẹ̀ ń fa ọ̀ lọ pé kí ló ṣe yín ààwẹ̀ ni ah, ànábì ni tó o bá já ààwẹ̀ yẹn ń gbà yẹn ẹlẹ́ṣẹ̀ ni ọ torí pọ́nlọ́wọ́n bá tọ́lá rẹ̀ ga kò fara ni wá bó ti wulẹ̀ kó mọ́ o. kódà ẹlòmíín bẹ ààwẹ̀ yóò ní lára lórí ìrìn àjò débi pé àti lè kírun yóò di ìṣòro fún kò lè tó wà yẹn lọ jáwẹ̀ kò jẹun nígbà tí rọmọdánù bá lọ tán tó padà sílé ó gba àwẹ̀ yìí tó já ó gba padà eléyìí nínú àwọn ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá ṣe fáwọn àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam kò lè tí ṣẹ̀ríà Islam tó ṣe ìdẹ̀kùn fún láti fi ààwẹ̀ sílẹ̀ nínú oṣù Ramadan ọ̀kan ni asheikh wal ajuz àgbàlagbà lọ́kùnrin àti àgbàlagbà lóbìnrin arúgbó lọ́kùnrin àti arúgbó lóbìnrin àwọn wo ni arúgbó àwọn náà làwọn tó ṣe wípé ọjọ́ orí ó ti gunra wọn wọn ò lè fìgbà kan má jẹun tí wọn ò bá jẹun yóò dá nǹkan sí wọn lára irú àwọn wọ̀nyí ṣẹ̀rẹ́ islam fún wọn nígbà láàyè pé kí wọ́n fa àwẹ̀ sílẹ̀ kí wọ́n má gba àwẹ̀ rárá kódà táwẹ̀ bá lọ tán gan kí wọ́n má dá kàkà padà ṣùgbọ́n kí ni wọ́n ó ṣe wọ́n ó máa bọ́ àwọn aláìní ayé ti ṣàlàyé wọ́n ṣe máa bọ́ àwọn aláìní wọ́n ṣe kí ni o oúnjẹ tó bá ṣe déédéé múdù méjì ìmọ̀ ní tútù bẹ́ẹ̀ kan gbé fáláìní àbí kí wọ́n ṣe é kí wọ́n gbé fún aláìní ní ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ní oṣù Ramadan bí wọn ò bá sì lè ṣe ní ọjọ́ kọ̀ọ̀kan wọ́n lè kó ọgbọ̀n àwọn aláìní jọ kí wọ́n dáná oúnjẹ àbí kí wọ́n ṣe oúnjẹ kọ́ pé ẹnì kọ̀ọ̀kan wọn ó gbé oúnjẹ tó ṣe déédéé múdù méjì fún ẹnì kọ̀ọ̀kan níjọ́ kan ṣoṣo ká kó àwọn ọgbọ̀n jọ tí wọn ò bá sì lè ṣe níjọ́ kan ṣoṣo wọ́n lè máa fẹ́ ẹnì níjọ́ kọ̀ọ̀kan níjọ́ kọ̀ọ̀kan. àwọn onímọ̀ wa bẹ̀rẹ̀ wípé arúgbó mi ń bẹ òun gan kò ní kápá àti bọ ẹnu ara rẹ̀ bèlèntàṣe pé yóò tún máa bọ́ yàn àwọn àfọwà ní tìrú arúgbó bẹ́ẹ̀ bá ń bẹ tí ò bá ní ọmọ tó lè fún ní tí ó fi máa bọ́ tí ò bá léèyàn lẹ́gbẹ̀ẹ́ tó lè fún ní tí ó fi máa ni bóyá orógbó kan ní ni kò ju òdo tí ó jẹ lọ ó fún pé kó kó mọ̀ eléyìí nínú dẹkùn tó ń bẹ nínú islam ni mọ wàá lọ bá bàbá arúgbó kan pé dandan lakọ máa bọ yẹn nígbà tí o bá ti lágbára ọlọ́wọ́ bá ti yọ̀ǹda fún kò ní gbààwẹ̀ kò sì ní bọ yẹn ọlọ́wọ́ sì ní fi bí gbàdúgbò gbèdé àlùkìyàmà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú dẹkùn tó ń bẹ nínú islam ni sùmọ́ tó bá pé bàbá arúgbó àbí ìyá arúgbó tí ò lè gbààwẹ̀ mọ́ yìí tó lẹ́ni tó lè fún lówó tí ó fi bọ́ yẹn fún àwọn ọjọ́ tí wọn ò fi gbà wẹ̀ yìí nínú àwọn ojúṣe àwọn ọmọ táwọn òbí tó bí wa ọ̀kan lélẹ̀ yìí àwẹ̀ ló ń bọ̀ yìí inú àwẹ̀ la ti wà yìí ó yẹ ká bèèrè lọ́wọ́ àwọn ìyá wa àwọn òbí wa tí wọ́n ti dàgbà pẹ̀tọ̀ ẹ mọ̀ nílé gbà àwẹ̀ lọ́dún yìí pẹ̀lú ògo ọlọ́run ń mọ̀ bá yín bọ́yàn ojúṣe àwọn ọmọ òun ló jẹ́ fáwọn òbí wa kì í ṣe pípa tí wọ́n bá wá lọ àwọn apamọ́lù àwọn asogbámọ́lẹ̀ ó sọ àwòmọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sẹ̀sẹ̀ kankan bẹ́ẹ̀ gbogbo àwọn ojúṣe tó yẹ ká fi ràn wọ́n lọ́wọ́ òun lélẹ́yìí tó wà ńlẹ̀ yìí ṣùgbọ́n mélòó nínú ọmọ òun ló kíyè sáwọn nǹkan yìí nípa àwọn arúgbó wa ẹ̀yin arúsìn ọlọ́run bí ọ̀rọ̀ tàwọn arúgbó ṣe rí nìyí ọlọ́run bá yọ̀ǹda fún wọn kí wọ́n fi ààwẹ̀ gbígbà sílẹ̀ bákan náà obìnrin tó lóyún àti obìnrin tó ń fún ọmọ lọ́mú àwọn méjèèjì ẹ̀yin arúsìn ọlọ́run tí a bá rí àgbàlagbà tó járúgbó tó sì ń sọ pé òun lè gba àwẹ̀ tí àwẹ̀ gbígbà ò sì kó nira bá àgùdọ̀ kí ó má gbà ó torí àwọn àgbàlagbà mi ń bẹ ọlọ́run ṣe nírọ̀rùn fún kódà tí ó fi fẹ́ fọnù sàárè báyìí gbígbà àwẹ̀ ọ̀rọ̀ lọ́rùn ṣùgbọ́n àwọn àgbàlagbà ń bẹ dókítà ti sọ wípé ẹ̀mẹ́jẹ̀ gbàgbọ́ gbà àwẹ̀ máa o irú àgbàlagbà bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ gbà kún ó gbà àwẹ̀ lọ a ò gbúdọ̀ kọ́dí pé kó má gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ni aláboyún oyún kò sọ pé kóbìnrin ó fún àwẹ̀ ẹlẹ́ o àyàfi tóbìnrin náà bá rí wípé gbígbààwẹ̀ nínú oyún ìnira ni ó jẹ́ fóun àti fún ọmọ tó ń bẹ nínú òun bákan náà obìnrin tó ń fún ọmọ lọ́mú ṣẹ̀ríà Islam ó fún nígbà láàyè kó fi àwẹ̀ sílẹ̀ tó bá rí wípé ìfọ́mọlọ́mú kóun ó sì tún máa gbààwẹ̀ ìnira ni ó jẹ́ fóun àbí ó lè jẹ́ ìnira fún ọmọ tó mọmú omi lè má sí níbi ọmú mọ́ látara pé òun ò rí nǹkan jẹ ẹ̀yẹn rúṣin ọlọ́run ìkíní kejì wọn ṣẹ̀rí àsìláàmù fún wọn nígbà láàyè kí wọ́n fi àwẹ̀ sílẹ̀ ọ̀hún ìyẹn aláboyún àtẹni tó ń fọmọ lọ́mú tí wọ́n bá rí wípé ó mú ìnira lọ́wọ́ nítorí pé ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba ti yọ̀ǹda àwẹ̀ fún onírìn àjò àti olóyún àti ẹni tó ń fọ́mọ lọ́mú tó ń tọ́mọ lọ́wọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹni tó wá jẹ́ olóyún àbẹ́ni tó ń fọ́mọ lọ́mú tí wọn ò bá gbààwẹ̀ tí Ramadan bá lọ tán kí ni nǹkan tí wọ́n ṣe ọ̀rọ̀ àwọn onímọ̀ pọ̀ lérí ẹ̀ ó ń bẹ ẹnu àwọn onímọ̀ tí wọ́n ní obìnrin tó lóyún àti obìnrin tó ń fọ́mọ lọ́mú wọn ò ní gbààwẹ̀ àmọ́ wọn ò máa bọ́ aláìní nínú oṣù Ramadan tí Ramadan bá tún wá lọ tán wọ́n ó tún padà tún gba àwẹ̀ náà padà ó ń bẹnú àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ bákan náà ó ń bẹnú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n ó máa bọ́ọ̀yàn nínú oṣù Ramadan wọn ò ní gbàwẹ̀ àmọ́ wọ́n bọ́ọ̀yàn fún gbogbo ọjọ́ àwẹ̀ tí Ramadan bá lọ tán wọn ò ní san àwẹ̀ padà ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni tí àfa wa Sheikh tí wọ́n sà lẹ́sà òun náà sì ni èyí tó tẹ̀sùn jù wallahu a'lam ọlọ́run ló nímọ̀ jùlọ nítorí bóbìnrin ti ń fọmọ lọ́mú àbóbìnrin tó lóyún kò sẹ́lọ́hún débi páwà á di ìtanràn méjìlé lórí yóò bọ́ ọ̀yàn nínú àwẹ̀ táwẹ̀ bá tún lọ tán yóò tún gbà á padà bí bí ìdíyà jẹ òun ló fẹ́ jẹ́ àwọn afáàfi sọ wípé tó bá ti lè bọ́yàn nínú Ramadan ó ti parí náà nìyẹn nítorí ẹ kó ṣe ló ti ṣeun látara pé kò lágbára àti lè gbà wẹ̀ àwọn àfáà méjì sọ pé tí ò bá wá bọ́ yàn tí Ramadan bá lọ tán kó gba àwẹ̀ náà padà èyíkéyìí tó bá rọ ọlọ́run nínú méjèèjì bọ́yá kó ṣe sùúrù tí Ramadan bá lọ tán iye ọjọ́ tí ò fi gba àwẹ̀ kó dá àwẹ̀ òun padà àbí nígbà táwẹ̀ bá ń lọ lọ́wọ́ tó ń fọ́mọ lọ́mú kó yá máa bọ́yàn tó bá sì lè bọ́yàn tí Ramadan bá lọ tán kò ní gba nǹkan kan padà eléyìí la fẹ́ẹ̀ rí kó tẹ̀sùn wọn jù torí pọ́bìnrin mi ń bẹ lọ́dún yìí olóyún kò gbà àwẹ̀ kí ramadan ti ń bò tó dé kò tí ì ráwẹ̀ yẹn san padà ó ti bímọ ó tún fọ́mọ lọ́mú kò tún rí ramadan tọdún mi kò tún rí gbà padà nígbà tí ramadan mi ò tún dé oyún ti ti dé kí mi ò ti tó dé ó tún fọ́mọ lọ́mú bó ti ẹ̀ sẹ́ pé béèrè mo máa ń pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tá àwọn obìnrin àsìkò yìí ṣùgbọ́n àwọn ẹ̀yà wa láyé ẹjọ́ òun àwọn àgbà pẹ̀lú oyún wò gbà wọ́n fọmọ lọ́mú wò gbà sọ ìdí yẹn tó fi jẹ́ káwọn obìnrin ká mọ̀ sálúgọ sábẹ́ pé mo ti lóyún mò ń fọmọ lọ́mú kó o tó lè fi ilẹ̀ ó dìgbà tó o bá rí wípé o lè kó nira bá ọ tó o bá rí pé o lè gba mẹ́ta ń bẹ̀ tí o kó nira bá ọ gbà ń bẹ̀ torí pé wà ń ta súnmọ́ khairul lakum kẹ́ ẹ wẹ̀ olólórí ju olódà àmọ́ tó o bá wá rí wípé àwẹ̀ náà fẹ́ kó palára bá ọ ó fẹ́ kó palára bá oyún inú rẹ ọlọ́run ọba kò fara ni wa o fi àwẹ̀ sílẹ̀ kó wa máa bọ́ aláìní títà òfin parí ẹ̀yin arúsàn ọlọ́run àfọ àwọn abdullahi abbas wọ́n gba ìgbà wa hadith kan wá wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé dájúdájú àwọn arúgbó tí wọ́n dàgbà wọn ò ní gbààwẹ̀ wọn ò máa bọ́ yẹn ni bákan náà wal hubla àwọn tó jẹ́ aboyún àti àwọn tó ń fún ọmọ lọ́mú ìdá káfàtà táwọn méjèèjì bá ń páyà lérí ẹ̀mí ara wọn àtọmọ tí ń bẹ lọ́wọ́ wọn wọn ó máa fún àwọn aláìní wọn ó fún wọn lóúnjẹ ní o eléyìí ni tafsir àlàyé tí a fọ Abdullahi bin Abbas tí wọ́n ṣe lórí àyà tọ́lọ́wọ́n bá ti ń ṣàlàyé fún wa wípé ẹni tó bá jẹ́ aláàárẹ̀ abẹ́ni tó ń bẹ lórí ìrìn àjò kó fi àwẹ̀ sílẹ̀ eléyìí òun náà ní kàtà agbẹ́tẹ̀lé lérí wípé ẹni tó bá jáboyún àbí ẹni tó ń fọmọ lọ́mú tí wọn ò sì níkápá láti lè gbà àwẹ̀ kí wọ́n máa bọ́ ọ̀yàn ẹni tí ò wá ṣe léyìí táwẹ̀ wá ń léra léra léra ní tí ó máa ṣe náà ni pé kó máa bọ́ ọ̀yàn èyí tó bá ti lè gbà ní àwẹ̀ tó bá bá kó gbà tí ò bá tún lè gbà tó bá tún dìgbà míì yóò máa bọ́ ọ̀yàn yóò máa bọ́ ọ̀yàn kí ọlọ́run bá kí ọmọ الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده عباد الله اعلموا أن من سنة نبينا محمد صلى الله عليه وسلم الاعتكاف في العشر الأواخر من رمضان وذلك بملازمة المساجد والإقامة في العبادة ويستحب في كل مسجد جامع ويتأكد فضله في المساجد الثلاثة وذلك لقوله صلى الله عليه وسلم وذلك لقوله تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وقوله صلى الله عليه وسلم من حديث حذيفة بن اليمان لا اعتكاف إلا في المساجد الثلاثة عباد الله يستحاب للمعتكف أن يشغل نفسه بطاعة الله كالصلاة وتلاوة القرآن وذكر الله تعالى واستغفاره ودعاء والصلاة على النبي وتفسير القرآن ودراسة الحديث وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده عباد الله يشترط لاعتكاف المرأة أمران ابن زوجها وألا يكون في اعتكافها فتنة ويدخل المعتكف بعد صلاة الفجر يوم الحادي والعشرين في رمضان كما ثبت في حديث عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان فكنت أضرب له خباء فيصلي صبحا ثم يدخله وذهب الأئمة الأربعة وطائفة من العلماء إلى أنه يدخل قبيل غروب الشمس يوم العشرين ويخرج المعتكف بعد فجر يوم العيد إلى المصلى وإن شاء يخرج بعد غروب الشمس آخر يوم من رمضان والله أعلم أدوبة فولون أدوبة فولون نيكسي أترى إكاتي جولون fún aṣáájú ẹ̀dá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrú sin ọlọ́run tí a bá ń fi ọkàn bá oṣù Ramadan lọ a rí pé lẹ́ni tí onka tèmi tó bá ṣe déédé pẹ̀lú gbogbo tiwa náà a rí pé lẹ́nu ni rọmọdọ́ọ̀nù di mẹ́ẹ̀ẹ́dógún àbẹ́ ẹ̀kọ́ jẹ̀mọ́ ìyẹn túmọ̀ sí pé ti ń bọ̀ rọmọdọ́ọ̀nù yóò ti lé lógún àbẹ́ ẹ̀kọ́ látara eléyìí kí ni nǹkan tí ànábì muhammadu sallallahu alaihi wa kí ni nǹkan tí máa ń ṣe nínú rọmọdọ́ọ̀nù. nígbà tí Ramadan bá pé ogún tí Ramadan bá ṣẹ́kù mẹ́wàá kí lànàbì máa ń ṣe súnà ànàbì kan bẹ èyí tó ṣe pé ó ti ń parẹ́ lérílẹ̀ àwọn ìwọ̀nba èèyàn díẹ̀ ni wọ́n ń ṣe àmójútó súnà náà nínú àwa mùsùlùmí ó wá jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún wa láti yẹ súnà náà nítorí pé bí súnà náà ṣe ń parẹ́ nǹkan tí kì í ṣe súnà làwọn èèyàn fi rọ́pò ẹ̀ kí ni súnà náà òun náà ni tí ramadan bá ti pé ogún tó bá ṣẹ́kù mẹ́wàá ànábì ó ṣe ìtìkáf ìtàǹpẹ̀ ní ìtìkáf òun ni ànábì máa ń kóra dúró nínú mọ́ṣáláṣí fún odidi ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn ní oṣù ramadan ànábì ò jáde bọ́ síta yóò dúró ń yóò máa ṣèrántí ọlọ́run ẹ̀yin ọlọ́run nǹkan tí a fẹ́ ni o lọ́dọ̀ gbogbo àwa mùsùlùmí kódà àrí àkọọ́lẹ̀ nípa Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kò fi ìtìkáàfù yìí lẹ̀ títí tó fi fàyè lẹ̀ kò sínú Ramadan kan àfi ká Ànábì ò ṣe lọ́dún tí Ànábì ó jáde láyé odidi ogúnjọ́ lànàbì fi ṣe ó kóra dó nínú Ramadan sínú mọ́ṣáláṣí. Si lẹ́ni tó ń bẹ lọ́hùn lẹ́ni tó ń rántí ọlọ́hùn títí táwọn ìṣọ̀ parẹ́ tó fi parí. ẹ̀yin arúsìn ọlọ́hùn súnà yìí ànábì ṣe wá lójú kòkòrò wípé káwa náà máa ṣe é nítorí pé ẹ̀san tó pọ̀ ó ń bẹ̀ẹ̀ kódà ẹni tó wà nínú itikaf ọkàn balẹ̀ pẹ̀lú àánú ọlọ́hùn wípé ó ṣeé ṣe ó súnmọ́ kó ṣe kòǹgẹ́ ilẹ̀ látùlùkọ́dírì nítorí pé òru kan ní lẹ́yàtò kọ́dìrì yìí jẹ́ tá a padà máa sanu kútúbà tí ń bọ̀ ọ̀kan nínú àwọn ọjọ́ mẹ́wàá kẹyìn òun náà ni yóò bọ̀ sí ẹni tó wá ń bẹnu mọ́tálásí trout tí ò tiẹ̀ jáde bọ́ta ẹ rí i pé ní tó dájú òun ni kò ṣe kòǹgé òun yẹn àmọ́ ẹni tó ṣe wípé ó wá lọ mú on twenty one àbí twenty three àbí twenty seven tó wá ní ìjọ lẹ́yàtò kọ́dìrì rèé táwọn yẹn wá kóra jọ tí wọ́n ń jó ẹ rí i pé léyìí kò sáré dájú kankan bẹ́ẹ̀ pé jọ́yìn níjọ́ làásìlẹ̀ kọ́dírì ó lè bọ́ síjọ́ náà o sì lè má bọ́ sí ṣùgbọ́n súnà táwọn ibi fi lélẹ̀ fún wa òun náà ni pé ká kóra dúró nínú mọ́ṣáláṣí nínú ilé ọlọ́run fún odidi ọjọ́ mẹ́wàá èyí tó kàn ká má jáde bọ́ síta ká má sì lọ ọ̀dẹ̀ kankan ẹ̀yẹrú sin ọlọ́run ọlọ́run ọba tọ́ka sí ilé inú alukur'an fil ẹ ò gbúdọ̀ báwọn ìyàwó yín ẹ má fara rora pẹ̀lú wọn o nígbà tẹ́ bá ti wọlé ìtìkáf nígbà tẹ́ bá ti kóra dúró nínú mọ́ṣáláṣí bákan náà ìtìkáf yìí ó lẹ́tọ̀ọ́ a lè ṣe nínú gbogbo mọ́ṣáláṣí tá bá ti ń kírun jímà yálà ó tóbi ni àbókéré gbogbo mọ́ṣáláṣí tá bá ti ń kí jímà láti lè ṣe ọlá tó tóbi tó wá ń bẹ téèyàn bá lè ṣe ní mọ́ṣáláṣí ànẹ́bì ní Mádínà àbí kéèyàn ó ṣe ní mọ́sálásí kaaba àbí kéèyàn ó ṣe ní mọ́sílù aksọ tó ń bẹ ní Jerusalem àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ yẹn bá tún lọ ṣe ń bẹ̀ láàdá tó tún tóbi olóńgbẹ́mbẹ́ o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́n bá bò láṣìírí tọ́lọ́n sì ní kọ́rọ̀ òye wọn lásìkò tá a wà yìí wọ́n ń ní umra báyìí kò

àbí látara irú iṣẹ́ tẹ́lẹ̀mí ìṣọ́bẹ́ àti ìjọba ni tó lè má rọ̀ ọlọ́rùn láti lè sọ pé òun ó dúró sínú mọ́sálásí fún odidi ọjọ́ mẹ́wàá ìwọ tó bá rí pé ò láǹfààní àti lè kóra dúró sínú mọ́sálásí fún ọjọ́ mẹ́wàá bí wípé gbogbo òru ọjọ́ mẹ́wàá òun nínú ilé rẹ̀ náà má fi sùn ọ́ máa jí dìde kó o máa bẹ̀ ní gbogbo òru ní ọjọ́ mẹ́wàá tó bá ṣẹ́kù tí rọ̀mọ̀dán ló fi parí torí kó ṣeé ṣe kó o ṣe kò ń gẹ́ láì láti lọ́kọ́dẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run a máa ṣe wá lójú kòkòrò nípa ọ̀rọ̀ ìtìkáf torí pé ẹni tó jó níṣẹ́ ọwọ́ ìgbà míì bí ẹlòmíì láwọn ọmọ iṣẹ́ tí wọ́n lè bá mójútó ilé iṣẹ́ rẹ̀ kò sí láì fi ń bẹ̀ kó wá kóra dúró nu mọ́ṣáláṣí kó ṣe ìtìkáf fún ọjọ́ mẹ́wàá péré láti lè fi sìn lọ ẹlòmíì ń bẹ àsìkò ìgbà náà ni ó gba lífù sí lẹ́nu iṣẹ́ tí ó fi láǹfààní àti ṣe ìtìkáf gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ ká gbìyànjú ẹ̀ ká sì bí ọlọ́wọ́n ọba kó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa àmọ́ ẹni tí ò bá ní kápá láti lè ṣe tó wà ní itikaf tí wọ́n láwọn kọ́sọ́mà ti dúró dè ní ṣọ́ọ̀bù tó tún sáré jáde jẹnẹjẹnà eléyìí kì í ṣe itikaf o ẹni tí ó ṣe itikaf yóò ti di ẹ̀mí rẹ̀ lámúrè wípé tí ọjọ́ mẹ́wàá yẹn tí ó fi pé òun ò ní jáde kóònù mọ́lá sí àyàfi pé ó fẹ́ tọ̀ ó fẹ́ yàgbẹ́ ó fẹ́ gbọ́ bùkátà ọ̀ràn èèyàn nìkan òun ló lè gbé jáde tí ò bá ti ṣẹ́yìn ń bẹ́ẹ̀ kò gbúdọ̀ wálé tó bá ti lè wọ ìtìkáf láti ìgbà tí ramadan bá ti di twenty one àwọn àfáàní magribi ìgbà tí ramadan bá di twenty lẹ́yìn magrib yóò wọ mọ́sálásí ẹgbẹ́ wa hadith mi sọ wípé lẹ́yìn àsùnbà tó bá kásùnbà tán nígbà tí magrib bá ti ramadan bá di twenty one òun náà ni ó wọ ìtìkáf ẹ̀yẹ́rú sọ ọlọ́run ẹni tó bá ti lè wọ ìtìkáf bẹ́ẹ̀ onítọ̀hún yóò dúró títí di ìgbà tí Ramadan bá parí yóò jáde láti itikaf yóò gbàbẹ̀ lọ sí yídì tó bá kúrò yídì yóò tó wá darí sílé eléyìí ìbáàdà kan ni tánàbì máa ń dún ní mọ́ ní gbogbo inú oṣù Ramadan gbogbo àwọn ààyè tí ẹ̀sìn sì ti yáwọn èèyàn tí sẹ̀mí sì tún rọrùn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ọlọ́run àsìkò ẹ̀bà wọn kankun ní mọ́sálásí bẹ́ẹ̀ bá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nílẹ̀ yorùbá yìí náà bí wọn bá lọ ìbàdàn bí wọn bá lọ ọlọrin bó bá lọ òwò èyí ó bá àwọn èèyàn nu mọ́ṣáláṣí kò sí tí wọ́n ń ṣe ju ìtìkáàfù lọ ládá tó pọ̀ wà ń bẹ̀ tí a bá lè máa gbèrò rẹ̀ tí a bá lè máa pílánì fún kí ọlọ́wọ́n bá dà kí o ṣe rọrùn fún wa abẹ́lẹ́wọ̀n bá kúkú wa lọ́wọ́ nu mọ́ṣáláṣí wa yìí kó tún bá wa dé mọ́ṣáláṣí wa yìí kó tún gbèrú ju bí ó ṣe wà yìí lọ kò sí tó burú kí á lánìyàn pa afẹ́ ṣe ìtìkáàfù tọ́lẹ̀tì ń bẹ ilé ìwẹ̀ ń bẹ kódà àwọn lè wọ́n á máa gbóúnjẹ fún yàn láti lé oúnjẹ ìsinú àti oúnjẹ téyìn ó fi ṣe kiri téyìn ó fi jẹ sàhó ẹ jẹ́ ká ní lẹ́mìí iṣẹ́ olóore ni fún ẹni tí ọlọ́run bá fún nígbà láàyè láti lè ṣe ṣùgbọ́n ẹni tí kò bá láǹfààní àti ṣe àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ o kì í ṣe lẹ́sẹ̀ o àmọ́ kéèyàn ó ṣe ó dáa púpọ̀ ládàá tó pọ̀ wà ń bẹ̀. èèyàn ọlọ́yẹn tó bá wà ní ìtìkáf kí nìkan tí ó máa ṣe a ò gbúdọ̀ sọ ìtìkáf dìbí tá máa ṣàròyé bíbídé yìí ó ti máa ṣe fàájì ibi ó ti ẹ̀dá ajé ń lọ ìtìkáàfù àwọn àlejò òde ń gbádùn lé kí n lọ máa sinmi ń bẹ̀ ìyẹn ò gbúdọ̀ jáníyàn wa o. àníyàn téèyàn fi ṣe ìtìkáàfù òun náà ni lè ìbáàdà èèyàn fẹ́ sin lọ́hùn èèyàn máa tọrọ àforíjì èèyàn máa ṣèrántí ọlọ́hun èèyàn máa ké Qur'an èèyàn máa wá pẹ́pẹ́ fún lọ́sọ́dọ̀ ọlọ́hun lórí orí ayé Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin arúsìn ìtìkáàfù dá ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe ọkùnrin nìkan ló ń ṣe ìtìkáàfù àwọn obìnrin náà lè ṣe nítorí pé ànábì wa sallallahu alayhi wa sallam ó máa ń ṣe ìtìkáàfù títí tó fi ayé sílẹ̀ ni nígbà táwọn ẹbí òsì síláyé mọ́ fún ma àtàkàfà min ba'di àwọn ìyàwó jẹ́ ọlọ́run gbogbo àwọn ìyàwó rẹ̀ náà ni wọ́n máa ń ṣe ó ń bẹ kóbìnrin tó lè ṣe ìtìkáàfù mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ òyíkéyìí inú obìnrin tí ó bá ṣe ìtìkáàfù ó gbúdọ̀ gbà yọ̀ǹda lọ́wọ́ o torí pé tọkọ ò yọ̀ǹda fún kò gbúdọ̀ lọ́gbé dandan lá kò fẹ́ wá ṣe ìtìkáàfù ìwọ obìnrin tó tọkọ rẹ̀ pọ̀ fẹ́ ṣe ìtìkáàfù tọkọ níta ní ọmọ dáná sàrí fún mi ó rí yọ̀ǹda rẹ̀ nù ti yọ̀ǹda rẹ̀ dúró sọ wípé ọlọ́wọ́ jẹ sàárì ò lè dí mi lọ́wọ́ mo fẹ́ lọ súnmọ́ lọ́wọ́ mo fẹ́ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ni o ọba kan gidi lọ bọ́n ọba lọ ò ní gbalada lọ́dọ̀ ọlọ́run tòlóbi jẹ́ pé májẹ̀mú alákọ̀ọ́kọ́ tóbìnrin bá fẹ́ ṣe ìtìkáàf ó gbúdọ̀ gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ tí ó ti ṣe ìtìkáàf ó gbúdọ̀ jẹ́ àyè ìfọ̀kànbalẹ̀ tí kìí ṣe pé ó lè dòru káwọn tọ́ọ̀gì kan wá jábọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ ó gbúdọ̀ jẹ́ pé fìtínà ò lè sí ń bẹ̀ ọkàn balẹ̀ wípé bẹ́ẹ̀ wà secured fún ọkùnrin àtòbìnrin so látara àti eléyìí májẹ̀mú méjèèjì tí ò bá ti sí kóbìnrin ó jókòó nulẹ̀ rẹ̀ o ṣùgbọ́n tí májẹ̀mú méjèèjì bá ń bẹ kò sí láì fi obìnrin lè ṣe kíni o ó lè ṣe yìnyín ti káf ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àwọn iṣẹ́ olóore tó ń bẹ ní oṣù Ramadan ọ̀kan ní ọ̀rọ̀ ìtìkáf yìí tí ó bá di kútúbà tí ń bọ̀ a ó tún máa ṣàlàyé ẹ̀kúnrẹ́ lérí ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ amẹ́nu baálé ni òun ni wípé kútúbà tí ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run á ti bọ́ sínú ẹ̀ òun ló já mẹ́nu bà á ṣùgbọ́n àwọn májẹ̀mú rẹ̀ àwọn nǹkan tó tún ṣe àwọn nǹkan tó bà á jẹ́ tó bá di kútúbà tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run àwọn máa tẹ̀síwájú lérí ẹ̀ ìbádọ́là ìyẹn rúṣin ọlọ́run ọba òdùkúrò lọ hayàdùkúrùkùn ẹ máa rántí ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́run ó lè máa rántí wa o wọ́ṣukúròhó alẹ́ àní àmì yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn àdàrà tí ọlọ́run ọba ń ṣe fún wa ọlọ́run ọba ó máa ṣàlékún rẹ̀ wala zikrullahi akbar ìrántí ọlọ́run ọba òun ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run sì mímọ̀ nípa ntẹ́nì kọ̀ọ̀kan wá ṣe kumu ila salatikum yarhamkumullah.